ẹ̀yin èèyàn mi mo kí wa hmm, lórí ọ̀rọ̀ ọmọ bọ̀tá náà la ṣì wà hmm, because àwọn èèyàn míì sọ wípé irọ́ ni ó stage ẹ̀ ni kò tí ì kú igbá kan àwo kan well we don't know so torí ẹ̀ mo fi wá mú àwọn voice note kan fún wa màá jẹ́ kẹ́ màá bẹ̀yìn pé kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo voice note yẹn látòkè délẹ̀ hmm, àtẹni tó sọ̀rọ̀ àti ṣe Sunday Igboho táwọn náà sọ̀rọ̀ àti àwọn èèyàn tó sọ̀rọ̀ àti oríṣiríṣi voice note ló wà ń bẹ̀ hmm? ìmọ̀ àwọn bùtúrà ló jẹ́ kí n wá fún wa pé kí n play ẹ̀ fún wa kẹ́ ẹ gbọ́ látòkè délẹ̀ hmm, because àwọn kan láwọn ò believe wípé rọ ni àwọn kan sọ pé fúnra rẹ̀ ló gbé májèlé jẹ fúnra rẹ̀ anyway èmi ti mú voice note wá fún wa kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa gbọ́ dé the end so nǹkan tẹ́ ẹ bá rí sí nǹkan tó wà ńlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ ẹ wá lọ gbọ́ ọ́díò náà. ẹ̀lú bọ́dà mi tí mo gbé wọlé àtẹ̀jíṣẹ́ yìí ẹnìkan kò pa Saidi o Saidi ló pa ara rẹ̀ òun ló poison ara rẹ̀ kílẹ̀ mi. rárá Saidi ló poison ara rẹ̀ ẹnìkan kan ò pa o òun ló para rẹ̀ o so ti yé yín kódà àwọn ẹni tí fóònù yẹn wà lọ́wọ́ ẹ̀ ẹni tí fóònù Saidi wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbà tí mo pè é ní thirty minutes ago ẹni yẹn ò gbé bóyá wọn mú bóyá wọn receive kọ́ àwọn ẹnìkan lọ́wọ́ ni bóyá ẹni yẹn ti pè mí padà ní five minutes sin èmi àtẹni yẹn dẹ̀jọ sọ̀rọ̀ ó dẹ̀ sọ ó ní ó ló para so ti yé báyẹn so Saheed ló para ó poison ara ẹ̀ ìgbà tó wá rí báyìí pé ẹ̀mí yẹn ò tètè bọ́ tó ń jẹ̀rora yẹn tó ń pọ̀ jù ó dẹ̀ ṣe small video tó ṣe yẹn lẹ́yìn ìgbà yẹn ló wá so bẹ́ẹ̀tì kan ló sokùn yẹn mọ́ra ẹ̀ lọ́rùn so that ẹ̀mí yẹn á tètè bọ́ tó ti yẹ ẹni tó bá wo bí tó ti sokùn mọ́ra ẹ̀ lọ́rùn yẹn gan ẹ̀ rí i pé bíi ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ ó sì ń sọ kúlúkúlúkúlú báyìí wà á dàbí dìde wọn ní ó sì kú tó ti wọn ló kú lọ́sàn-án yìí Saheed ló para ẹnì kankan ò pa o. nàìjíríà jẹ Ọlọ́run dẹ ní jẹ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ Ọlọ́run dẹ jẹ kí Ọlọ́run gbòmìnira tó yẹ fún Yorùbá láti Ọlọ́run kì í ṣe pé irú lẹ́kùnrin dáadáa táwọn ẹ̀kọ́ kiri àwọn ọmọ gángan gbà yọ èmi àti bàbá àti gbogbo atajọ́ tí o bá ń nìyẹn káàkiri àmọ́ ẹni tí ń pa ọtọ́ sẹ́yìn rárá rárá rárá rárá tó ẹ ṣe mo dúpẹ́ gan ẹ ṣe ìtẹ̀kùn ètò. ẹ sà ẹ dákun àwọn is there any breakout táwọn kan ti yapa kúrò lára yín ní eh, èyí tẹ̀yìn obìnrin lọ́wọ́ rẹ̀. nígbà tí mo wà nínú prison bẹ̀nẹ̀ yẹn hmm. obìnrin kan bẹ tó ń pè ní tó ní òun ìyàwó Abíọ́lá Onítìrí mi ò mọ ìyá yẹn mi ò rí màdàmù yẹn rí òun náà káwọn kẹjọ tó lóun náà sí Yorùbá nìsan òun ló lead àwọn group àwọn tó wà bẹ̀yẹn lánàá yìí wọn ń gbòmìnira ní adúpẹ́ Abíọ́lá mo dúpẹ́ Abíọ́lá ó lóun ìyàwó Abíọ́lá ó ní òun ìyàwó Abíọ́lá mi ò mọ o hmm. Hmm. so òun ló ní àwọn group tí wọ́n wá secretariat lánàá yìí àtàwọn alátìlẹyìn wọn kan àwọn náà ti dá dúró yorùbá àti wọn lọ́tọ̀ àwọn náà ń pera wọn ní òmìnira twenty twenty two bí wọ́n wí nìyẹn òmìnira twenty twenty two mo ti sẹ́ndì fídíò rẹ̀ gan sí ọmọ tó pè mí wọlé mo ti sẹ́ndì fídíò rẹ̀ ẹ̀rí gbà tó declare tó ti gba orílẹ̀-èdè yorùbá fídíò yẹn náà wo mẹ́ẹ̀lì post gbogbo ẹ̀ orí mo ah, ah. ti sẹ́ndì ẹ̀ sí ọmọ tó wà ń bẹ̀ ẹ̀ wo fídíò ẹ̀ wò. ọlọ́run ti gba orílẹ̀-èdè yorùbá. ọlọ́run ti gbà ẹ play fídíò yẹn bẹ̀ ẹ máa rí fídíò yẹn lọ́wọ́ ọmọ tí mo sẹ́ndì ọmọ tó pè mí ẹ̀ kódà wọ́n tún fún wọ́n fún gọ́fúnà Mákindé ní táìmù pé táwọn ẹ bá di Monday mbẹ yẹn gọ́fúnà máa mọ̀ pé ohun tóun ṣe ò dáa ah. wọ́n ti sọ wọn ẹ rí fi sẹ́ndì gbogbo ẹ̀ sọ́mọ yẹn. ó tún ti sọ̀rọ̀. tuntun mm-hmm, mm-hmm. ah. mm-hmm. ní kọ́fídẹ́ mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ̀ sí mọ̀dúpẹ́ gan. Ah, ẹ ṣe gan ni o ta ló ń bá a sọ̀rọ̀ yìí sà. orúkọ mi ni Sunday Adéyẹmọ ti gbogbo ẹ Sunday Igboho o fọyín mi ò ní yẹn ṣẹ̀ṣẹ̀ ń dá gbogbo ẹ lọ. wọn ni pé chief ṣé ẹ rò pé kinní yìí ó ó ti bà yín ní orúkọ jẹ́ díẹ̀ tàbí pé ipa tí yóò ní ní inú ipa yẹn lè tó damage kí ni nǹkan ẹ rò. wa jẹ́. kọ̀dọ̀ nípa kankan tó lè kó ẹgbẹ́ tiwa àwọn ò lè jáde ní méjì mẹ́ta a lè jáde ní mẹ́wàá ẹ̀yin náà mọ̀ pé tá a bá fẹ́ jáde a èrò ọ̀tẹ̀lé wa rárá a lè ní twenty thousand people èrò ọ̀lọ́mẹ̀ rárá nìyẹn àwọn kan wá kóra àwọn jọ bíi mẹ́wàá wọn làwọn Yorùbá ní sàn ayé mọ̀ púpọ̀ lọ́ndọ̀ àwọn yẹn nìyẹn ẹ wá lọ́dún secretariat ẹ lọ́wọ́ ajá kì í ọ́fíìsì ọ̀nẹ́rẹ́bù ẹ kẹ́ mọ̀ pé wèrè gidi wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí wà lójú ogun ẹ so mo láìkí eh, bàbá bàbá ìwòsàn ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá pé àwọn rò pé àwọn yẹn wọ́n ti àwọn tí wọ́n mu dúróògì ni àwọn ọ̀kan àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́lọ́ jẹ́ mi ogun pẹ̀lú tọ́sọ yẹn mo láìkí ẹsẹ̀ yẹn wọ́n láwọn rò pé àwọn tọ́pọ̀ ló torí wọ́n ti dàrú ni because àwọn yẹn àwọn ọ̀kan wọn kẹ́ni torí wọ́n pín pẹ̀lú nǹkan táwọn àṣẹ yẹn hmm. ah, inú wa dùn bẹ́ẹ̀ ṣe tètè jáde tí ẹ sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má dákẹ́ o torí pé abanilórin jẹ́ kí bá ní ìgbé bá a ṣe dáa hmm. hmm. ẹ má dákẹ́ ẹ ṣe nǹkan ni o ẹ ṣeun ẹ ṣe ẹ kú ètò. ohun lẹ́tí gbọ́ láti ẹnu bàbá wa olúwa ni Sunday Adéyẹmọ Ìgbòho ṣàlẹ́mí um, fourteenth of April twenty twenty four nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá ní ìlú Ìbàdàn olóyè ti sọ wọ́n dẹ̀ ti sọ kúlẹ̀kúlẹ̀ àmọ́ nípa ohunkóhun tó ṣẹlẹ̀ ní secretariat ẹ ṣe gan-an Taiwo Thomas mọ́lẹ̀ Yorùbá a wí fún wọn tó àwọn náà ò o a máa wí fún wọn tó àwọn náà ò o a wí fún wọn tó àwọn náà ò o àfìgbà tí àwọn ọ̀dàlẹ̀ inú wa ní ìrìn àjò yìí tán dẹ̀ jẹ́ kí onítìrí dandan set onítìrí dẹ̀ rán wọn lọ sí bèbè ẹ̀wọ̀n. Ah! mo kí gbogbo ọmọ yorùbá ń tilé toko mo kẹ́yìn bàbá bàbá mo kẹ́yìn ìyá wa mo kí gbogbo akọni wa mo kí bàbá akíntóye o ṣe sunday igbòho ọmọdé ẹ mo mà kíyìn hmm. mo kí gbogbo àgbà nù rìn àjò yìí gbogbo àtàǹfò tó ọ̀nù ṣe yorùbá nation mo kí yín ah, ó jẹ́ ìbànújẹ́ ọkàn ó dẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn ṣùgbọ́n wọ́n ní àìmọṣẹ́ kọ̀ tí ń jẹ́ kí ọmọ orogun kó torí bomi gbóná àìmọṣẹ́ um, kọ̀ mm, òun ní mú kẹ́sìn rogun kó sógun àìmọṣẹ́ òun ló ń pa òpònú ẹ̀dá um, mm, ayírádà a sọ fún yín pé onítìrí kò ní nǹkan méjì fún yín ju ìparun ẹ̀tàn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹlẹ́ẹ̀ni gbà ṣé kò ti délẹ̀ ń sìn ẹ fẹ́ lọ gba ẹ fẹ́ lọ gba sẹkírátì lọ́jọ́ sátọ̀dẹ̀ẹ́ ẹjọ kìtẹ ni ṣé fẹ́ lónìí ni àbí ṣé fẹ́ lónìí ni fẹ́ lónìí àbí ok fẹ́ lónìí ni that's good now wọ́n á ṣáàjì wọn fún fẹ́ lónìí àbí wọ́n tún wá wọ army uniform impersonating impersonation àbí wọ́n á tún ṣáàjì wọn fún yẹn wọ́n á tún wá ṣáàjì wọn pé wọ́n ń da ìlú láàmú peace ìlú wọ́n ń da láàmú mi ò ṣe lọ́ọ̀yà o ṣùgbọ́n mo kàn ń ronú ni pé báwo ni èèyàn ṣe máa jẹ́ kán ti òun ṣé owó náà ni àwọn tí jọ́sí ní seventy seventy thousand náà fún wọn tán lọ gba rédíò station tán para wọn là tán wéèsì láfa ara wọn àwọn tó ba lọ ba lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ tún dìde èlò náà fún yín èlò náà dá fún yín èlò náà dá fún yín ah! kí ló ṣẹ̀yìn èèyàn tẹ́ ya ọ̀dàlẹ̀ báyìí wẹ́ẹ́ eh, ẹ̀ ní Oòduà gbè ṣùgbọ́n kò ní gbé àwọn ọ̀dàlẹ̀ ẹnu wa ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá ti dalẹ̀ abalẹ̀ lọ torí ẹ ti dalẹ̀ ìrìn àjò àjọfòótọ́ hmm, ọdún bẹ̀rẹ̀ ìrìn àjò ni ṣùgbọ́n ẹ dí ọ̀nà ẹ dalẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ bín òun náà ló fa ọgbà ìṣẹ́tẹ̀ ìṣe ọ̀dàlẹ̀ máa ṣiṣẹ́ ni ẹ ti ṣiṣẹ́ pàtàkì sọ fún yín pé ẹ farabalẹ̀ ẹ gbóhùn sí èdè tí Àbá àtìgbò ń pè é àwọn aláṣáájú wa nú ìrìn àjò àwọn bàbá bàbá tó wà nú ìrìn àjò yìí gbogbo àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá tó wà nú ìrìn àjò yìí bàbá Akíntóyè Ìgbòho àtàwọn àgbààgbà nú ìrìn àjò pé ẹgbọ́n nǹkan tó ń sọ ẹni rọ ẹni bàbá Akíntóyè ẹlòkúta ló ń sè fún yín ẹni bàbá Akíntóyè ti slow jù ẹ kíni wà kíni kan ẹni tó wá fàásì ń sìn ṣe ti wá rí ẹ lọ ká mi uniform wọ one million dollar tán dá ṣé ibi tó tán sí náà nìyẹn àbí ah ó mà ṣe o ó mà ṣe o ìbádá kan sọ fún yàn kéèyàn gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ kù náà tẹ́ sì ń ṣọ̀tún tẹ́ ń ṣòsìn ṣẹ́ ti rí ṣẹ́ ti rí <laughs> à ń sọ fún yín ẹ má yẹ kó ní tìrì rán yín lẹ́wọ̀n o torí kò sí èèyàn tó máa dáwó láti wá gbà yín ibi tẹ́ bá wà bàbá ti bá yín sọ tẹ́ bá ti lẹ́ẹ̀gbọ́ ibi tó ní tìrì bá ti rán yín kẹ́ bó ní tìrì lọ ni torí a ti sọ fún yín pé ọ̀nà onítìrí o ọ̀nà ìparun ni ṣùgbọ́n ẹ ẹ ẹ ẹ ẹ gbọ́ ẹ gbà ẹ ní àbákító ti slow jù wẹ́ẹ́. Ah, mo kí gbogbo lé èmi ò fẹ́ kọ́rọ̀ mi pọ̀ o èmi ò yọ̀ yín ṣùgbọ́n mo rí i pé wọ́n ní kọ́ ọmọ máa kú kí ló máa padà pọ̀ mọ́ àgọ̀ náà ni torí àgọ̀ yẹn ló ń pa gbogbo yín lọ ń sìn àgọ̀ àti olè ojú kòkòrò ìfẹ́ owó ìfẹ́kùfẹ́ ìfẹ́ ara ah ó mà ṣe o ẹ̀yin èèyàn mi nulẹ̀ mo kí yín hmm, ẹja nígbàgbọ́ nù ìrìn àjò àbákítóyè àtàwọn àgbààgbà nulẹ̀ Yorùbá ṣe Sunday Ìgbòho ìjà nígbàgbọ́ nínú ìrìnàjò yẹn àsìkò náà súnmọ́ nígbà tásìkò bá tó kò sí èèyàn tó máa sọ fún wa tá a fúnra mọ̀ pé àsìkò ti tó ṣùgbọ́n onítìrí tẹ́ ẹ̀ mọ̀bi tó wà tó ń rán yín iṣẹ́ tábà nílùú àbákító yìí tàbí àbákító yìí wà ń Kútọ́nù tábà nílùú ìgbà wọn pé ìgbò wà ń Germany àbí kó wà ní Kútọ́nù ẹjọ́ bolo onítìrí wà ó ti tán tuntun mú yín sí bolo ẹ̀wọ́ onítìrí sí òtútù tì í síwájú ah ó mà ṣe o mo kí gbogbo lé o ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn ẹni bíi àwọn èèyàn ìyá oní onídìrí léyìí tó ti jẹ́ pé gbogbo ibi tí wọ́n kó nǹkan ìjà sí pátápátá nílẹ̀ ìbàdàn làṣírí wọn ti ń tú mo tún wá láyọ̀ láti sọ fún yín pé Gani Adams OPU Gani Adams wọ́n ní ọwọ́ nínú gbogbo ìwà ìbàjẹ́ yìí torí Mobalaji Victor Adéwálé tó pera ẹ̀ ní vice president ti interim fún orílẹ̀-èdè ìyá onídìrí ó jẹ́ ó ń gbé orílẹ̀-èdè Sweden ó wá jẹ́ European coordinator fún OPU Oodua Progressive Union èyí tí Gani Adams tó dálẹ̀ eh, níyẹ 2020 sí ní Gani Adams jẹ́ ààrẹ eh, akíngbayì akíngbayé ààrẹ ọ̀nà kákàfò ní ní Gani Adams fi jẹ ṣètì wá rí báyìí pé tí yóò ń dìrì tó wọ́n ń sọ pé Gani Adams Gani Adams ṣe é pé wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ àti Gani Adams àti ìyá onídìrí ni báyìí gbogbo ẹ̀kọ́ ti ń fojú mímu hàn wípé Gani náà lẹ́jọ́ jẹ́ o yóò ní ẹjọ́ jẹ́ yóò ní ẹjọ́ jẹ́ Sweden ní Victor Mobọ́lájí Adéwálé yẹn wà sweden ló wà òun dẹ̀ european coordinator fún opu ẹ bá wa jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ o